أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run bá àtọ́rà lékún ìkẹ́ ọlọ́run àtọ́rà jẹ́ fún annabuwa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrẹ́jọ́ na nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ọlọ́ọ̀bá kí ọmọ sàlákà ìlú pẹ̀lú nínà fún inú wa ọlá la ilaha illallah ìtẹ̀síwájú lórí ìtumọ̀ Suratul Kahf abá àlàyé sura náà àbádébí àyà àádọ́ta verse 50 ibẹ̀ ni àbálàyé sura náà dé pẹ̀lú gbọ́lọ́wọ́n bá àwọn tẹ̀síwájú àwọn àlàyé tí ń bẹ lórí àyà àádọ́ta yìí òun náà ni a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ ọlọ́wọ́ bá ní kẹlá ń tẹ̀síwájú ọlọ́wọ́ bá ní wa in qulna lil malaikati isjudu li adam فسجدوا إلا إبليس كان من أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا نعم àti ṣàlàyé nípa àwọn almalaika àti ṣàlàyé ní ṣókí nípa nabi wa adam alayhi salatu wassalam bákanáà a ti ti sàlàyé sókí nípa Iblis alayhi la'natullah náà ilé tó tó wá kù nínú àlàyé lẹ́yìn agbárin ibi tí a wà yìí náà ni àṣẹ Ọlọ́run ilé tó ẹgbọ́lọ́run ilé kẹlá pa àwọn kan wọ́n ṣe fún annabiwa adam alayhi salatu wassalam òun náà ní pé kan sujud fún annabiwa adam àwọn ni àwọn ni kakọ́ ni ọlọ́wọ́n bá lè kẹlá pa láṣẹ àti ìbílísì òun náà àwọn màláíkà tó ṣe ìforíbalẹ̀ fún àtàbí Adam àyàfi Ìbílísì nìkan ilé ìbáyìí àyó mú wa lọ sí di àlàyé kan ilé tó rẹ́ sí pé ìyapa pọ̀ lórí ẹ̀ láwùjọ wa òun náà ni pé ọ̀rọ̀ ìmọ̀ tẹ̀kí kí ni hadith Islam kí ni àtúnkọ sí ọ̀rọ̀ yìí láwùjọ tí àwa wà yìí tá bára wà yìí mẹ́ta ni àwọn èèyàn kún sí lórí ìdájọ́ títẹ̀ kí ni tàbí kí n sọ pé mẹ́rin òun náà ni àgbọ́yé èèyàn lórí ìdájọ́ títẹ̀ kí ni ara wọn kan táwọn gbà yí pé ẹ̀tọ́ ni ká máa tẹ̀kíra wa wípé nítorí pé náà ládáwa lọ́wà nínú àṣà wa lọ́wà àṣà ìdí ní kòtàkẹsì wàláyádàtù mọ̀ṣàkámẹ̀ níta bá sì pè ní àṣà ṣẹ̀ríà náà àkámẹ̀ ṣẹ̀ríà náà lò ṣẹ̀ríà náà gbá wọlé ṣẹ̀ríà náà máa fi dájọ́ níbi tí kò bá ti tako ṣẹ̀ríà so àwà àbìtálì ajẹ́ ti pé a lè sọ pé ìkúnlẹ̀ o ká máa kúnlẹ̀ sí rẹ ni a lè sọ pé lábí àsàtà gbé sí nǹkan tó wọlé ni tó pàtà yóò takẹsì àwọn kan dúó sórí bẹ́ẹ̀ àwọn kan ní à ìkúnlẹ̀ yìí ká máa kúnlẹ̀ kí ni wọ́n ní makruhu ni ìtumọ̀ ẹni wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìkúnlẹ̀ kíyàn gbogbo ẹni tí ìbá kúnlẹ̀ kíyàn yóò máa gbaládọ́dọ̀ ọlọ́run ọba wíwé kò ṣe nǹkan yìí àbẹ́ni tí bá ń ṣe kò ní gbẹ́sẹ̀ ẹni tí bá ń kúnlẹ̀ kíyànkẹ́ ẹni tí bá ń kúnlẹ̀ kíyànṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ní gbẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àbẹ́ni tí ó bá kúnlẹ̀ kíyàn irú ẹni bẹ́ẹ̀ ó máa gbaládá ìtumọ̀ makruh nìyẹn ilé ìbá ní kàwà àti tẹ̀lbí ala kulli hal kama pẹ̀lú ìyẹn torí àsìkò tó ti lọ ẹlẹ́ẹ̀kẹta nínú àgbọ́yé àwọn èèyàn láwùjọ wa ó náà ní pé a ìkúnlẹ̀ kí ni haram ni haram èèwọ̀ ni nǹkan ní haram ìdájọ́ méjì ó náà ló lè mú kò lè mú dájọ́ makruhu ma àfi tàbá ní pé tàhrímù títí karaha nìkan lọ́yàkù àmọ́ tó bá pè nǹkan ní haram pé haram ni ìdájọ́ méjì lóní ó lè mú dájọ́ pé nǹkan yìí ẹni tó bá ṣe yóò jíyà lọ́dọ̀ Ọlọ́run àbẹ́ni tí ó bá ẹni tí kò bá ṣe yóò gba ládá lọ́dọ̀ ní pé ẹni tí ò bá kúnlẹ̀ kíyàn yóò máa gba lọ́dọ̀ ọlọ́run ọba pé kò kúnlẹ̀ kíyàn torí pé ó ń jìnà sí nǹkan tọ́lọ́run ọba àlejò láti ẹlẹ́wọ̀lé lórí ni ẹ bẹ́ẹ̀ lẹni tí ò bá ṣe zìnà yóò máa gbálá lọ́dọ̀ ọlọ́run ọba pé kò ṣe zìnà ẹni tí ò bá mutí yóò máa gbálá lọ́dọ̀ ọlọ́run ọba pé kò mutí so nǹkan tán pè ní haram ni ẹ abẹ́ni tí bá wá ń ṣe o yóò jìyà lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ó ń ṣe nǹkan tọ́lọ́run ọba àlejò láti ẹlẹ́wọ̀lé lórí ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹta ni ẹta rí láwùjọ wa yìí ìdájọ́ ẹlẹ́ẹ̀kẹrin tó sì jẹ́ ìyàtọ̀ ga jù òun náà ni wípé haramu ta pé yìí ẹbọ ni gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kúnlẹ̀ kí ẹ̀dá kàtọ̀ fún ọlọ́ọ̀bá irú ẹni bẹ́ẹ̀ ti ṣẹbọ nìyẹn wàbí tálí ọjáde kóòrùn ẹ̀sùn ó ti jáde kóòrùn ẹ̀sùn máa ẹ̀ torí pẹ́ bọ́ ní nǹkan tó ṣe ẹ̀ àwọn àgbóyé mẹ́rẹ̀ẹ̀rin a ní láti gbé ìyẹ̀wò dáadáa ká ma ìjíkẹ ní kejì kẹta kẹrin tí wọ́n gbára lé tí wọ́n fi jú olórí àwọn ibi tẹ́ dúró sí káwàwò pẹ̀lú àìrìn ìsọ́ ojú déédé ojú dọ́gbandọ́gba ojú ẹni tí ń páyọ̀ ọlọ́run ọba tí ò fẹ́ sàbòsí tí ó pé tí èyàn bá sàbòsí kọ́mọ̀ yí pé èyàn máa kò ní ọlọ́run bá máa tún

ولا تقف ما ليس لك به علم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنها مسؤولا انت tí yàn bá nímà يا rẹ̀ tí yàn má kí sọ nǹkan tí bá rẹ̀ sílọ ìsì náà ẹjẹ́ kákọ́ lọ síbi àwọn alákọ̀ọ́kọ́ tó sọ wípé kódà wọ́n ní kódà àwọn tó bá dé kò wípé léyàn bá tó kúnlẹ̀ gan ó tún sẹ́lọ̀ àwọn yóò tó bá dé kò wípé a ní kúnlẹ̀ sẹ́ ní tó tọ́ka máa kúnlẹ̀ ní kódà wọ́n gbà pé léyàn bá tó kúnlẹ̀ gan ó tún sẹ́lọ̀ kí ni kátá gbára lé alákọ̀ọ́kọ́ nǹkan gbára lé ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdílà àwọn ẹ̀rí tó wá nínú súnnà tí àwọn tí wọ́n ní ká má kúnlẹ̀ sàwáàd ọjọ́ àwọn tí wọ́n ní ẹ̀ṣẹ̀ ni àbọ́jọ́ àwọn tí wọ́n ní ẹbọ ni àwọn là ń pè ní alìmọ̀nìyàn àwọn tán ní ká má kúnlẹ̀ àwọn ẹ̀rí tán mú wá wọ́n láwọn ẹ̀rí yìí bí kò ṣe wípé ìforí kanlẹ̀ ló ń tọ́ka sí sujúd sujúd ní túnmà nínú ọ̀dọ́ tí wọ́n sì ní iná na ń pè ní wọ́dù ìjẹ́bẹ̀ẹ́sí àìlẹ́lẹ́rù kí a fi gbangba wájú àti gbóngbó imú wa káfi kalẹ̀ nínú àgbọ́yé tí wọ́n ni wọ́n ní nǹkan tánkò ní sùjúdù ní ẹ ó dìgbà tí èyàn bá tó fi níwájú rẹ̀ àti góngórí imú rẹ̀ kanlẹ̀ kátó sọ pé èyàn wà kẹ́sọ pé èyàn ṣe sùjúdù so wọ́n ní gbogbo àwọn ẹ̀rí tẹ́ mú wáyé àwọn ẹ̀rí yìí lálàáfíà ní òtọ́ àmẹ́rí sùjúdù ló ní àmẹ́sẹ̀ fẹ́dà kò sọ pé ká má tẹ̀kíyàn tọ́ eré ìṣẹ́wàá mú wáyé pé ó ní ká má tẹ̀ حديث أنس بن مالك رضي الله عنه آه، الرجل منا الرجل منا يلقى أخاه أو صديقه أيلحني له قال لا أفيلتزمه ويقبله قال لا ويأخذ بيده فيصفيه قال نعم hadith wípé tí Anas bin Malik radiyallahu anhu tó dìdí lọ́bá annabi tó ní annabi tẹ́nì kọ̀ọ̀kan nù wa tó bá pàdé ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn tá bá pàdé ọmọ ìyá ẹni ìtọ́ ti ń pè lọ́mọ ìyá ó lè jù yẹn lọ èyàn lè jù lọ a lè jẹ jẹ́rọ kódà bàbá wọn ọmọ ìyá wa ni àbọ́ta wa ni bàbá wa ni ìyá wọn ọmọ ìyá wa ni wọ́n tó bá sọ pé àkọ́ ọpàdé ọmọ ẹ̀yà rẹ̀ gbogbo ìran tí ń jẹ́ mùsùlùmí pátápátá ṣe gíní ó ti kó síbẹ̀ ayẹ̀lhálìlá anábi ṣe kọ́tẹ̀ fún anábi nílá anábi ní ọwọ́rọ̀ ṣe bẹ́ tọ́ àfẹ́yẹ̀ṣẹ́ sí ìbùhù wà ìkọ̀bílù kó kí díẹ̀ anábi nílá anábi ní kọ́ máa ṣe náà ọwá ní sọ sọ́wá lè bá lọ́wọ́ ń gbà ẹ̀dá anábìnrin náà anábìnrin bẹ́ẹ̀ ni wọ́n ní hadith yìí ní kalan sọ̀rọ̀ nípa àkúnlẹ̀ hadith yóò sì lálàáfíà kí ló fà ẹnìkan bẹ́ẹ̀ tánkẹ̀ ní hanzola alhàrùwọ́látù ìbẹ́jìláhì sàlúsí ẹni yíwà bọ̀yí ẹni tó lẹ́ni wà fi l'àkíkọ́ ẹni yẹwà nínú hadith yẹn tó tọ́ wọ́n nígbà tàbí ti ti wá lẹ́yìn wọ́n ní torí ẹ̀ hadith wọn kan táwọn lè sọ wípé ó gbé ọ̀rọ̀ títẹ̀ kí sí yàtọ̀ sí sùjú wọ́n tó ń gbà tí ò ti lẹ́yìn ẹ̀ lè fi sẹ̀rí mọ́ náà a wá sàlàyé nípa ọ̀rọ̀ hadithu tí wọ́n sọ kó lẹ́yìn wọ́n nítorí àríbi tẹ̀rímẹ̀ yìí a wá sàlàyé nípa rẹ̀ àmọ́ àwọ́kọ́ mú àwọn kila kí ni gbẹ́tẹ̀lé wọn wá kílàwọn nǹkan tí wọ́n rí tọ́bí sọ pé ìrọ̀ sùjúdù sí ní wọ́n ni wọ́dùn ìjẹ́bàtì alẹ́lárùsì òun náà ni ká fi gbangbawájú wá kalẹ̀ wọ́n ní kílẹ̀ rí àwọn lórí pé sùjúdù ká fi gbangbawájú kalẹ̀ ní bákan náà wọ́n ní sùjúdù tí àwọn eríkẹ méjèèjì ọ̀bá sí pé níbi tí nígbà tí yẹn bá ń ṣe sùjú ààlé tí sọ òun náà ni umirtu an asjuda ala sab'ati a'zumi fa ashara ila wajhihi wa anfihi Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run bá pa mí láṣẹ wípé kí máa ṣe sujúd kí máa ṣe ìgbérí kalẹ̀ lórí àwọn egun méje oríkì ara méje ala sab'ati a'zum kí máa forí kalẹ̀ lórí àwọn oríkì méje kan pé ó túnmọ̀ sí pé pẹ̀lú kẹta fẹ́ ìtẹ́yàn bá fẹ́ jẹ esi àwọn eríkẹ méjì gbọ́dọ̀ pé mẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni gbangba wájú wa anẹ́bí tọ́ka sí iwájú àti gbogbo imú nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe sùjúrù tí ò fi mú kalẹ̀ irú ọwọ́ wa méjèèjì yóò kẹlẹ̀ ọwọ́ wa méjèèjì yẹn jẹ́ méjì papọ̀ mọ́ iwájú ta ti wí yìí ta kàtẹ́yọ kẹ gbangba wájú àti gbogbo imú ẹ̀yọ kàpéré nìyẹn ọwọ́ wa méjèèjì akàtí méjì ó di mẹ́ta ẹ̀rọ rẹ̀ kálọ warukbatan eékún wa méjèèjì ẹ̀fikún mẹ́ta mẹ́ta ta wí tẹ́lẹ̀ ó di márùn-ún wa àfòrọ́fún kọ́dàmẹ́yìn góngórí ẹsẹ̀ wa méjèèjì náà gbọ́dọ̀ kalẹ̀ nítorí ẹ̀ máa ń ṣe ẹsẹ̀ yẹn kalẹ̀ o méjèèjì yẹn náà di wọ́n pẹ̀lú hadith yìí sì ní Jubair bin Mut'im radiyallahu anhu ó fi tú àyà wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada Jubair bin Mut'im radiyallahu anhu ó fi hadith yìí ó fi tú àyà yẹn tó wà nínú suratul ọlọ́wọ́ bá ní wà annal masajida lillah gbogbo àwọn eríkèríkè tàà fi ń kẹlẹ̀ lórí ìrùn méjèèje ẹgẹ́ bí tafsiru Jubair ibn Mut'im lillah ọlọ́wọ́ bá nìkan ló ní àwọn eríkè méjèèje yẹn torí pé àwọn eríkè méjèèje yìí náà masajidu ni wọ́n masajid òun jẹ́ jamiu fún masjidu òun lẹ́yọ́ kan àwọn tó pọ̀ ní ó di masajid kí náà pè ní masjid ay mawdi'us sujud

so awon aye ibi tá fi ń ṣe sùjúdù náà ń pè ní masájì àbí ààyè fi ń ṣe sùjúdù gẹ́gẹ́ bí mọ́sálásí so méjèèjì yẹn ọlọ́run bá lóhun ni fala tad'u ma'a Allahi ahada ẹ má fi àwọn eríkẹ méjèèjì yìí ẹ fi pe ọba so wọ́n nígbà tí Jubair bin Mut'im tó ti fi hadith yẹn tú ayà ẹ tó ìyẹ́ sí ọ̀rọ̀ sùjúdù lọ́wọ́n bá lẹ́ṣẹ́ láńsọ ó túnmọ̀ sí pé tí yẹn bàtà bá sọ pé yẹn ti sùjúdù àwọn nǹkan méjèèjì ìgbọ̀rọ̀ pé ń bẹ̀ tafsir ibn abbas ní tí ẹ̀ òun sọ pé alìmọ̀sájìlú náà ń pè nínú usulu tafsir ulumul Qur'an ìkìtìláàbù tànáwó ènìyàn kéèsì ìkìtìláàbù tàbọ́ọ̀dì kéèsì àwọn ìyapa tí ń takora wọn àmá ìyapa ni tó yẹ́ sí pé kí èèyàn máa mú orísìsí pé ó tún túmọ̀ síbí ó tún túmọ̀ síbí ó tún túmọ̀ síbí tí gbogbo ẹ̀sùn wọlé nínú túmọ̀ kò yẹ́ báyìí nìsí náà nítorí àsìkò wọ́n ní tí wọ́n bá ṣe sùjú gbogbo àwọn kẹrin lọ́wọ́rọ̀ pé àwa sọ fún wa pé ẹsà ìmàká ẹsà ìmàká sùjúdù òbùkátà kó dìgbà tí gbogbo àwọn nǹkan yìí bá tó pé gbogbo nǹkan lọ ní lọ́yà lọ ní góngórí pé á kìí yìí pàápín rẹ̀ rí rọ́yà sùjúd ní tó jẹ́ pàápín sùjúdù pátápátá tó jẹ́ góngórí ẹ̀ o náà ní kí nǹkan méjèèjì yẹn síkìrì kó kanlẹ̀ a mẹ́ nǹkan méjèèjì yẹn bá dí ìkanlẹ̀ náà a mẹ́ ń sọ pé yẹn ṣe sùjúd nínú ṣẹ̀ríà tí ẹ bá rí kí ṣẹ̀rí àlò ìǹkẹyẹ sí ọ̀nà ní tó yàtọ̀ fún ọ̀nà táwọn alárabá ń gbà ló ajẹ́ sí pé nǹkan táwọn alárabá gbà lérò náà ṣẹ̀rí àgbà lérò àyàfi tá bá rí pé ṣẹ̀rí àpadà wá fún nǹkan ẹni túnmọ̀ mí tó yàtọ̀ fún nǹkan táwọn alárabá gbà lérò nítorí pé Qur'an ọlọ́ọ̀bá ló pẹ̀lú ẹ èdè lárúbáwá ilé ìtó clear ó túmọ̀ sí pé nǹkan tí àwọn alárúbáwá bá ń dà lérò lórí èdè wọn iná lọ́wọ́n bá lèkẹ́lá náà bá wá sọ àyàfi tọ́lọ́wọ́n bá lèkẹ́lá bá wá fẹ́ lò nǹkan ẹ̀ síbò mí àwà rí jẹ́ tọ́lọ́wọ́n bá lèkẹ́lá àbítánà bí ó sọ́lá ìfún wa pé nǹkan tẹ́ mọ́ nǹkan yìí sí nínú àmọ́tẹ́ bá wò náà gbogbo jíṣẹ́ rẹ̀ bá fẹ́ kún ìpìlẹ̀ lílò rẹ̀ nínú lọ́wọ́ ti máa sẹ́kùlá rẹ̀ káì ọ̀rọ̀ kan bẹ́ gan kò sí nkẹ́kẹ́ kò sí jíṣẹ́ rí àlò ọ̀rọ̀ kẹ́kẹ́ sí nínú àwọn mufrodat àwọn tó wá nínú àwọn èdè rí sí nǹkan ní kí èdè wípé ìpìlẹ̀ فمثلا الصلاة ẹwọ صلاة، bákanáà ẹwọ muflis àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ lọ gbogbo àwọn nǹkan yìí sọ́lá ó ní nǹkan tá àgbàlérò pẹ̀lú ẹnu ṣẹ̀ríà àmọ́ nínú lúgọ̀ ìtàgbàlérò pẹ̀lú ẹni dùá àdúà bẹ̀tí nínú ṣẹ̀ríà ìta àgbàlẹ́wò pẹ̀lú ẹ̀ òun náà ni àwọn kíni àwọn ìtẹ́sí kan tí ó yẹ́ pé yọ́ bẹ̀rẹ̀ láti di takbiratul ihram tí ó sì ní ìdúó ìkàfátíhà ìrùkúrẹ̀ ìfẹ́ sujúd àti ìtẹ́ taslim náà ṣe wá rí ọ́sẹ́kù lára sọ̀lá nínú ṣẹ̀ríà náà eléyìí lọ́pàá ló fi jẹ́ sí pé eléyìí tó ga jù nínú àwọn arkanu sọ̀lá alfáàtíhà dùhání nígbàtà bá parí fáàtíhà lamọ́nìyàn tàmí láti sọ pé àmín kí ni túnmọ̀ àmín allahumma stajib ọlọ́wọ́ bá gbàdúwà lọ́lọ́wọ́ bá fi pín láàrin òun àtàwà káàkẹ́ suratul Fatiha ọlọ́run bá pín sí méjì náà ọ̀rọ̀pọ̀ lórí yẹn àti máa ń sàlàyé lórí yẹn tẹ́lẹ̀ a máa ń dákẹ́ sọ ní pé ìpìlẹ̀ rẹ̀ ibi tẹ́ ń lò sínú lókọ̀ yóò sì máa sẹ́kù ó dàkọjẹ́ tó ṣẹ̀rí àpadà yí àwọn tí máa ẹgẹ́ yóò sì máa ní àwọn ìpìlẹ̀ tí ó máa sẹ́kù láàrẹ̀ bẹ́ẹ̀ ni muflis anábi sallallahu alaihi wasallam pé máa ta Ànábì ní àwọn sọ́ábọ̀ wájá Ànábì lóhun pé ah, a mẹ́lá dirhama lahu wala mata' ẹni tí ò ní owó tí ó sì láwọn nǹkan ayé kò ní bẹ́ẹ̀dì tí ó fi sùn kò ní bánú lé kò ní rọ́gì inú lé kò ní pọ́tù tí ó fi jẹun gbogbo àwọn nǹkan yìí kò ní mata' kò ní Ànábì sọ wípé al-muflisu fi ummati arẹ́bìnrin à ah, ẹni tẹ́gbẹ̀ ní muflisu nínú ummati mi ẹwà máa wó bọ́yá ìtumọ̀ tánàbí fẹ́ fún wà yí pé ṣẹ̀rí agbàlérò pẹ̀lú arẹ́bí ní almuflisu fi ummati muflisu ummatemi inú ummatemi man ya'ti yawm al-qiyama ẹni tí ó wà lọ́jọ́ gbé al-qiyama ìsọ̀láàtì yóò wá pẹ̀lú àwọn ọ̀run wà zaka àti zaka orísìí àwọn iṣẹ́ rẹ̀ ويأتي وقد شتم هذا أما قدر كما يوى أتبواني وقذف هذا أقرأ سنمني وسرق مال هذا وسفك دم هذا أتجاني سلة أتبواني fàyúkọ̀dù min hasanati anábìn wọn wá mú nínú dáadáa rẹ̀ tó ṣe wọ́n ma wá fi ṣe ìtànà báwọn tó ti dáná tó ti dáná sọ́dọ̀ wọn lè ayé fàyíza fániyàtì hasanatu anábìn ní tí gbogbo dáadáa rẹ̀ bá wá kán arábìnrin wọ́n ma wá mú nínú àwọn ọ̀tọ́ ẹ̀yà àwọn ẹ̀sẹ̀ àwọn tọ̀hún lọ́ta ní nǹkan tán gbé wá sí ọ̀dá sọ́lì kìyàmà wọ́n ma wá jù ilé lórí títí bá tọ̀mọ̀túrì hafin náà arábìnrin wọ́n wá jù sí wọn ẹ̀dẹ́kùn ìtumọ̀ mú plẹ́sù ẹ̀ tó padà papọ̀ ni òun náà wá pẹ̀lú àwọn kan tọ́ra tàlázùmù ìbátẹ́papọ̀ ń bẹ láàrin ìtàwọn lẹ́rọ ń pè ní múflísù àti pọ́kàjẹ́ tó ń tẹ́ni yí àfìlátà nǹkan tẹ́ni yí pásóbò lọ́yàtọ̀ fún tẹ́ni pásóbò bẹ̀ta méjèèjì ẹ̀họ́n dẹ́sán ẹni tó pòfò tọ̀hún àti ẹni tó pòfò lè kí náà jọ ṣe o ìfìlásù jọ ṣẹlẹ̀ sí wọn náà ni náà ìtàfẹ́ fọ̀yán bẹ̀ ní pé nínú ìtúmọ̀ sùjúù

ẹ̀sì gbà ipò wọn ni ọlọ́run bá léke lápá àwọn màláìkà láti ẹ̀mí bá ẹ̀kan sí fà nẹ́bí adam àbáyín jìyàn lé lórí wọn bá pa àwọn màláìkà láti ẹ̀kan sí fà nẹ́bí adam àbí sọ ajẹ́ láyé yí ẹ gbọ́dọ̀ ló áyà ìfúnlẹ̀ ìlú kama kama kúnlẹ̀ kìrà àmá torí pé wọn iná bá tó kan lẹ̀kẹ́ tó áyà yìí áyà yí fún yí tó bàbá bàbá náà sọ pé ah,

bẹ́yìn lọ́ba mẹ́rin wọ́n sì pé kákún lẹ́sìn ẹni a ṣùjúrù táwọn mẹ́lẹ́ka ti bá nẹ́bí adámọ̀ nǹkan tó bá ẹgbẹ́ kọ̀tọ́ ni tó bá ẹgbẹ́ kọ̀tọ́ ká máa kúnlẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n ti ṣùjúrù lórí tẹ̀síwì títà wọn ìpọ́tù Yusuf náà wà kọ́rú kí oye bá ní sí àwọn náà borí kẹlẹ̀ ní àdàkúnlè ha so ẹ̀yìn náà fọ́kọ́ lẹ́rìn náà lórí kámọ́sí ẹwà já náà kọ́ṣà wípé sẹ́ sùjúùdù ìtẹ̀ kítẹ̀ ń bẹ́ nínú sùjúùdù àbí òsì mẹ́ alákọ̀ọ́kọ́ ni pé nínú ṣẹ̀ríà tó bá sọ pé tábàlò rùkúrú ẹ̀ a máa túmọ̀ sùjú rùkúrú ẹ̀ ẹ̀yìn sì máa pẹ́ tẹ́yìn bá ṣe rùkúrú ẹ̀ kò bùkátà kó borí kẹlẹ̀ àbí àmá nínú alkùrán wọn náà lọ rùkúrò tí ó sì mí ní sùjú tí ó jẹ́ sí pé sùjú náà lérò pẹ̀lú rùkúrò tó yẹ pé rùkúrò tẹ́wù yẹn èyí ó fi gbogbo àwọn ibi tó yẹ kí àfi kalẹ̀ kí àfi kalẹ̀ náà kí lélẹ́yìn òun náà ni ẹ̀rí nígbàtí ọlọ́run ọba àríkẹ́rá tó sí àdánwò fún ànábì ànábì Dawud alayhi salatu wassalam pẹ̀lú àwọn málàkù méjì tánwà bá lẹ́ni tí wọ́n ń jà láàrin ara ń kíkọ́ láwọn ṣèdájọ́ kó lè bá àmọ́ jẹ́ wà sí fún rẹ̀kọ́ rẹ̀ lórí nǹkan tó ṣe ìgbàtí Ànábì Dáúdù alayhi salatu wassalam tó parí ìdájọ́ tán Ànábì Dáúdù wá ti gbàgbọ́ yé pé ah in tó ṣẹlẹ̀ yí èmì gan ní bá wí kí lánàbí Ànábì Dáúdù ṣe kharra raki'an wa anab kharra raki'an wọ́n lánàbí Ádámà ó ti kúrú raki'an rùkú mẹ́ rìmáìnà anábi adama tẹ sùjú anábi anábi dáwùdí tẹ sùjú wọ́n sì lè rùkú ẹ̀fún sùjú kọrọ̀ rọ́kíán wà anábi ó ìṣe ìnáàbà sọ́dọ̀ ọlọ́run so ibá ní sí ìtàfẹ́fà yóò mẹ́ ní pé wọ́n máa lo rùkú rẹ̀ fún omi ní sùjú wọ́n ti máa ló sùjú rù fún omi ní rùkú rẹ̀ mo ọwá kúbi tán ti wá lọ sùjúdù tán sì ní ní rùkú nínú ṣẹ̀ríà náà kí n tó lọ sí di ayá ilé tí ma ń dábà ń fàálẹ̀ láàrin wáyé ẹjẹ́ kọ́kọ́ lọ sí di hadithu náà ilé tí ò lè dábà ń fà kankanlẹ̀ kí ẹ̀sẹ̀ wá padà sí di ayá tí ma ń dábà ń fàálẹ̀ láàrin wá òun náà ni hadithu wa ní sahihan النبي صلى الله عليه وسلم ومن أدرك سجدة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك سجدة قبل أن أستغفر العظيم رواية كان يجي كذا ومن أدرك سجدة قبل أن قبل أن تغرب الشمس فقد أدرك المغرب أنا بدي أن تبقى سجدة كان ọba sájídà kí náà ń pè ní sájídà sùjúùdù náà ń pè arábìnrin gbogbo ẹnikẹ́ni ilé tí mo fẹ́ kàrẹ́ ni arábìnrin gbogbo ẹnikẹ́ni tó bá sájúdẹ̀ ẹyọ kan síwájú kí òòrùn tó yọ láàárọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti bá sókè nìyẹn ọba ràn sókè ẹni tó bá ti bá sájúdẹ̀ ẹyọ kan síwájú kọ́ òòrùn tó wọ̀ lálẹ́ irú ẹni bẹ́ẹ̀ bá mẹ́fúrì àwọn bẹ́ẹ̀ ma ìdẹ́yàn bá lórí ìrùn ìtó kéré jù tẹ́yàn lè bá lórí ìrùn tásọpọ̀ bá rùn ẹ̀ òun náà ni ìrùkúrú rẹ̀ ọ̀nà ni so anábi sallallahu alaihi wasallam ẹ̀tọ́rọ̀ bí sájídá tí anábi sallallahu alaihi wasallam lò sájídá wà ráàdá arùkú rẹ̀ ìtànàbí sí ìgbàlérò ní rùkú rẹ̀ ó túnmọ̀ sí pé sùjúùdù wa máa lò fún rùkú tí kìí ẹ̀dàkùn rùkú tàlẹ́ni tó bá báyìí síwájú kóòrùn tó wọ̀ yìí ó ti bá rùn anábi sí pé ní sùjúùdù àbí ṣe gbogbo oríkèé méjèèjì pé mẹ́ bẹ́ẹ̀ ọba ṣe rùkú rẹ̀ tàlẹ́bí pé ní sùjúùdù ní ṣe gbogbo oríkèé méjèèjì ó pé Ma zalik anábi pé rùkúrù ní sùjú man azraka sajdatan kò yẹ báyìí nìsí ó nìdí tó fi wá ní sájídà a máa fẹ́ lọ sí ìbẹ̀ kò yẹ báyìí nìsí tó fi jẹ́ sajdatan a máa ìyẹn kọ́lá bùkátà káàmbà fi bàtùkò jẹ́ ìtàfẹ́ bùkátà ní pé àníṣẹ́ wọ́n mẹ́ lọ sùjúùdù tó sì jẹ́ sí pé ìfúnwẹ́gbà lérò ní ìtẹ̀kọ̀kọ̀ tí gbogbo oríkèé méjèèjì ò ní pẹ́ mẹ́ wà ilá tẹ́ẹ̀ bá fi lè tú bẹ́ẹ̀ ẹ bá ìtumọ̀ hadithu jẹ́ eléyìn báyìí sì ní bíkífáàkì ìfúkọ̀há ìdẹ́yàn lè bá táwí péyàn bárùn táwí péyàn bá rọ́kà yẹn tí wọ́n sọ péyàn bá rọ́kà náà ní ṣùgbọ́n náà ní ìrùkú rẹ̀ ìdẹ́yàn lè bá tásọ̀kọ́ ọba rọ́kà òun náà ní pé kọ́ bá rùkú rẹ̀ tó anẹ́bí sọ lọ́sọ àwọn pè bẹ́ẹ̀ tó alákùnlé ha ilé ìjẹ́ kó yẹ wa wípé wọ́n máa ń pè rùkú wọ́n máa ń pè sùjúrù ní wọ́n máa ń pè rùkú rẹ̀ wọ́n máa ń pè ní sùjúrù kí yẹn tẹ́ kọ̀kọ́ lásán àwọn pè ní sùjúrù nínú ṣẹ̀ríà tí ó túmọ̀ sí pé kí ni kí yẹn sí hadithu àwọn àràkúnmí méjì tí wọ́n yàwọ́ máa olórí wọn lọ́wọ́ ẹ̀rì gẹ́gbà tánẹ́bì sallallahu alaihi wasallam débẹ̀ nǹkan tí wọ́n sọ ní gbẹ́ngbà tí ràkúnmí eré tó wà lẹ́nu ọ̀nà torí ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n ní tájádà ràkúnmí yẹn ṣe sùjú ẹbá ń bí wọ́n lè pẹ́ tí ràkúnmí yẹn borí kalẹ̀ ń jọ ẹ̀yìn yọ́ ta òkìtì yọ́ sọ òkìtì kí ràkúnmí borí kanlẹ̀ bá àti máa borí kanlẹ̀ níbi sùjú burúkú ní ràkúnmí jẹ́ ìkúnlẹ̀ bẹ́yìn tí máa ń ba wúwú yẹn iná ni ràkúnmí jẹ́ ń dọ́ yẹn tán pè ní sùjú dù wọ́n ti ní ràkúnmí yẹn sàjẹ́rà bá nẹ́bí sallallahu alaihi wasallam ọtí wá kí àtìyọba ìfọ́mọ́ ń pe ọmọ ń pe ìkúnlẹ̀ jẹ́ ń kúnlẹ̀ káàkiri tẹ́ ń lò tó káàkiri ẹ̀ tẹ́ ń lò tó bí i àyá káàkiri tọ́ ọmọ pẹ́ wọ́n ti wá pè ní ìsìn ọ̀pẹ́ ti pè ní sùjú dù báyìí tọ́láwọn ayá ní máa ń lò ní àwọn ìlòsó àṣẹ́bá ẹ̀ àtàwọn ayá ni kò ní báyìí ìsìn àbáwọn ajá ìjòkó ajá nù kí láyé fọ́ ní pé burúk òun ni àwọn ràkómi ìte wọ́n àṣẹ́ sùjúrù láíláí kí àwọn oríkẹ mẹ́rẹ̀ jẹba ń pẹ́ra fún ibà rọ́kà òun ni pé jíra fún yọ̀bá sí lórí ìdúó pòyíṣẹ́ jíra fún yọ́n wà ẹ òun náà pè ní burú torí pé pòyíṣẹ́ méjì nìra fún máa wà yìí máa kọ́wà lórí ìdúó wà yìí máa kọ́wà lórí burú burú kìnnà ní pé ràǹkúnmí yóò fi gbogbo ọwọ́ rẹ̀ méjèèjì yọ́ka ọwọ́ wájú rẹ̀ àti tẹ̀yìn rẹ̀ méjèèjì báyìí yọ́ka báyìí yóò wá dúró lórí mẹ́rẹ̀ẹ̀rin báyìí yóò ti káka àwọn tọ̀hún sínú kò sí mo lè describe jù báyìí lọ àmẹ́ tó bá ti máa ń rí ràǹkúnmí nǹkan tá ń sọ yóò túnmọ̀ pé nǹkan tá ń wílé lè báyìí nǹkan tí ra àwọn àkúrú yẹn ti bá náà sallallahu alaihi wasallam yẹn lànàbì fi gba okùn ló fi tìbọ̀ lọ́rùn ẹ̀dẹ́kùn tí àkúrú yẹn bá tó bá forí gúnlẹ̀ bá ti máa forí gúnlẹ̀ kírun tí ànábì ọwà lulẹ̀ gbé okùn sí àkúrú lọ́rùn ni ànábì ó lulẹ̀ gbé okùn sí lọ́rùn àbí àbánábì ó ti rí ẹ̀ sókè náà burúkú náà sujúd náà nílà kún yìí ṣe tó ti bẹ́ẹ̀ kò ṣe sujúd kò forí kalẹ̀ eléyìí báyìí náà náà làwọn lárúbá náà sí máa ń lò kódà àwọn lárúbá sọ pé sájẹ́jẹ́ ti àjáò àwọn lárúbá sọ pé igi ṣe sùjú igi náà ń borí kẹlẹ̀kọ́n lórí tẹ̀síwà àwọn ọmọ yìí torí pé bá ti ní nǹkan ṣe sùjú àbí kí méjèèjé pé lọ́dọ̀ sí wọn aláìdáfẹ́mà kí méjèèjé

ọlọ́run nígbàtà sọ fáwọn ọmọ Israel wípé ẹwọnú kọ́ríà yìí kọ́ríàwó òun náà ni kọ́ríà tí ànábì Musa ń kó wọn lọ àmọ́ tó sọ fáwọn jàbàrú wọ́n wà nínú kọ́ríà náà òun nílé wọ́bẹ̀ nígbàtọ́ wá di àsìkò Yúṣà ọlọ́run tẹ́ bá dẹ̀ fẹ́ wọ báàbù ẹfẹ́ wọ ẹnu ọ̀nà tẹ́gbà wọ kọ́ríyà náà ẹwọ ọbẹ̀ súnjàdán tafsirù méjì lọ́wà mẹ́ lórí súnjàdán yẹ tafsirù ibn abbas radiyallahu anhu wa ghayru wahid min as-salaf ẹgẹ́ bí mujahid ẹgẹ́ òun ni wípé ọlọ́run bá àlékẹ́ láti sọ fún ọ wípé tẹ́ẹ̀ bá fẹ́ ẹwọ́bẹ̀ ẹwọ́bẹ̀ múlì ní tújàdà ìtumẹ̀ ní pé ẹwọ́bẹ̀ lẹ́ni tọ́tẹ̀ ẹ̀tẹ̀ kọ̀kọ̀ ìtẹ̀kọ̀kọ̀ lọ́wọ́n bá àlejò lágbẹ̀ ní ìjúrù bẹ̀yẹ̀ ìpínlẹ̀ advance nítorí wípé bábá forí kanlẹ̀ kò lè rọrùn láti wọlé lẹ́ni tó kò lè rọrùn láti wọnú lé lẹ́ni tó kò wọ́n máa wọ́n ní níbi wọlé

ọ̀rọ̀ àgọ́ nìyẹn ọ̀rọ̀ àgọ́ nìyẹn so ibà ní ṣe ibùn àgbà tó fi ọmọ àìsù tí wọ́n ń tún tẹ̀ sí ìrù yẹn tó ní tọ́lọ̀ ọba àlejẹ́ láwọn wí ní pé káwọn ọbẹ̀ lẹ́ni tọ́tẹ̀ ìwọ́n bẹ́ẹ̀ sọ pé onílàgá ìjúbùn àgbà sí lọ ní àbọ̀mọ̀ tó jùlọ nítorí ẹgbẹ́ ọ̀sán ni ìbùn àbáàsì náà ìbùn àbáàsì ni ẹ̀ ẹ̀sùn àwọn bá tí ìbùn àbáàsì wọlé tó bí jẹ́ sí àwọn àtàwọn àti ìjàbàtà bákanlẹ̀ làkáyì wọ́n ṣe rí ọdọ́gba àwọn ọ̀tá wọn àkásọ̀ hábà fún kẹ́kẹ́ ẹlọ́gbùn gbà tí wọ́n bá ń bẹ̀rù rẹ̀ gbàngbàngbà báyẹ̀ tó ń gẹ̀ẹ́gí sọ hábí ẹni tọ́lọ ọba àdékẹ́lá tánàbí sọ́lọ́lọ́sọ́lá máa máa tó dì tọ́wọ́sọ pé Allahumma faqqihhu fi ddin wa 'allimhu ta'wila ọlọ́run ọba bá mi fún ní àgbọ́yé ẹ̀sìn pọ́pọ̀ ọlọ́run ọba sì bá mi kọ́ ní ìtumọ̀ Al-Qur'an wa du'a'u an-nabi sallallahu alaihi wasallam mustajab àdúwà nẹ́bì sì ni àjá àbálẹ̀ àdúwà ni àjá àbálẹ̀ àdúwà ni tí bá ti ń ṣe yọ́ ma gbà ní àbẹ́yìn gbọ́pá nẹ́bì sàdúwà lórí ẹnìkẹ́kọ̀ọ́ gbà rí láíláí kò rọrùn bẹ́ẹ̀ nínú gbogbo àlúmẹ̀ yìí ẹni tó máa tẹ̀síìrù jù láyé alákọ̀ọ́kọ́ ìrìn àgbàtì ní ìgbìmọ̀ sórí lọ́tẹ̀lẹ̀ ọmọ tí ó wà nẹ́bí ìwọ̀n wọ́n ilé ìṣẹ́ ìgbà kúgbẹ́ ìgbà tẹ̀síìrù lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam Ibn Mas'ud ló jẹ́ kó yé wa wípé báwọn ṣe ké tẹ̀fsìr lọ́dà náàbì ní pé àwọn kunna la nítorí ẹ̀ 15 years ló tẹ́kì rú màsún láti ha Kùránì tán 15 years kéèṣe rú ha fún àtàwà ń hàn yẹn lọ́fà o Ibn Mas'ud ilé ha rú ha fún àtàwà ń hàn yẹn láàrin a week ó rọrùn bẹ́ẹ̀ wallahi kéèṣe exaggeration kódà Ibn Mas'ud ilé ha láàrin 3-4 days honestly speaking ó rọrùn bàjẹ́ kéèṣe rú àwọn ilé ìtàhà olóògèrè yẹn kọ́ ibi masódi ní nǹkan tọ́fà ni pé káwọn bá gba àyà mẹ́wàá àwọn ni àwọn bàbá náà bí pẹ́tò àyà mẹ́wàá lẹ́yìn táwọn bá kàtán àwọn wà kọ́ gbogbo ìtumọ̀ àti gbogbo àwọn ahkam tó wà nínú àyà yẹn gbogbo ìdájọ́ ẹ̀sìn ìdájọ́ ìdájọ́ gbogbo ìdájọ́ ẹ̀sìn tó wà nínú àyà làwọn kọ̀ àwọn ti tí gbogbo àwọn àyà ti sọ̀kalẹ̀ àwọn ó sì ní pàwọn lo mẹ́wẹ̀ wá tẹ́rẹ tí wọ́n láti lọ gba mẹ́wàá mi bá ti wá kọ́ orí di kùránì kan bá ti wá kọ́ lọ́dọ̀ àrẹ́bì sọ́lọ́lọ́ sọ́lọ́ so ibi mọ̀ sí sọ pé kéèkéé kéhùn nìkan làwá ké kọ́dà àwá tó kọ́ yìí àwá tó kọ́ nílò mọ́ nítorí ẹ̀ àwọn ọ̀yẹ kò sí àyà kan náà kùránì tí wọ́n lò tó alákún ní abẹ́rẹ́ yìí tàn mọ́lẹ̀ sí pé tí wọ́n bá ń gbẹ́nu ń gbẹ̀kúgbẹ̀ tó náà gbẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà kí nìkan tó kéhùn kéhùn gan tí fàárí rẹ̀ wá pọ̀ ẹlòmí ọ̀kọ́ ju ìṣúlù tó tí lọ nítọ́ ọ̀tà kọ́sọ́sọ̀ lé lórí náà yẹn wá ní kíni iná lọ́wọ́ ti tàbí pé ọ̀rọ̀ ìzì ní àtẹ̀sẹ̀yọ gọ́mà ní olóhùn fẹ́ kọrùn ẹ̀dọ́rùn kí ni kí ìgbàgbó ṣe ìgbàgbó ń kọ́jẹ́ ọgọ́mà ni a ewé ọ̀pẹ títẹ̀tẹ̀ ń yọ ẹ̀ na ń pè lọ́gọ́mà tí a rí ìgbàgbó eléle tó ẹ pé ó ti láńlá tó ti láńlá tó ti ń jẹ táàmọ́ fi ń ṣe ọwọ́ ẹ táàmọ́ fi ń ṣe ìgbálẹ̀ ẹ òun na ń pè ní ìgbàgbó tí àwọn pẹ́tà ọgọ́mà tí wọ́n tẹ̀fẹ́ bẹ̀rẹ̀ fún ni dókítà rò tàbí pọ̀nà kàzámà ni àwọn Yorùbá wà ní àtẹ̀sẹ̀yà agámà ó lọ fẹ́ kọ̀ọ̀rọ̀ ìgbàgbójúwájú ń sáájú rẹ̀ bẹ́ kí ni tó ń ṣe ọmọ ẹgbẹ́ bí tí ìgbàgbó parí tí ẹ̀ sí ìbẹ̀rẹ̀ wọn náà parí jẹ sí kò yíba ìdí tó ń torí àsìkò àìbítà bá jẹ́ òun ni wípé tafsir náà bá sí yẹn tafsir wà gbogbo náà bí rahimahullahu ta'ala òun sọ pé sọ́lọ̀ ọba àlékẹ́lá bá wọn sọ́lẹ̀ ẹni pé lábá wọnú létán kẹ́ẹ̀sẹ̀ wá forí kalẹ̀ kọ́mọ jẹ́ sájúdátù ṣúkùrì ìforí kalẹ̀ dúpẹ́ fún ọlọ́run bá pé ah, ọlọ́run bá àtìláà tọ́padà mú wa dérí báyìí tafsir wa bu mu na bi le wa mu e pa tafsir na abbasi inshallah ta'ala to wa di jo mẹ́jọ àwọn si àwọn ifosiwewe àti ìkópapọ̀ láàrin tafsiru nàbá àti tafsiru wahbu ibn al-munabbih rahimahullahu ta'ala so a mẹ́ ní àníṣókí ni pé ilé ìlàílà àwọn ìkàtà kọ́kọ́ mọ́ ń gbá alẹ́nà ilé tó ṣe àẹ̀ṣẹ̀ mú ní pẹ̀lú ọgbọ́lọ́ọ̀bá láwọn èyí ti ṣe oríṣìí àwọn mọ́sálásí àdúgbò káàkiri náà ń gẹ́ká pàápàá jùlọ àwọn mọ́sálásí ẹ̀mọ̀ wọn ní súnà kọ́ ládùgbò ẹ̀ wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ dáwà ara ẹlẹ́ẹ̀lẹ́ káàkiri ẹ̀rí kan nígbà tẹ́lẹ̀ kan pèpè sí mẹ́sìn ẹ̀yìn ti yọ gbogbo ti ẹfẹ́ máa wò ẹ máa wò ṣe bí méjèèjì náà lọ lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ra ṣe bá ní sí ẹrù ọlọ́run bá kẹ́bọ́ bá tààlẹ̀ ẹrù ọlọ́run bá kẹ́ sí kó àti ẹrù ọlọ́run bá kẹ́bọ́ bá tààlẹ̀